بسم الله الرحمن الرحيم الحمد لله ذي الفضل والإكرام والتوفيق والإنعام والصلاة والسلام على سيدنا محمد خير الرسل وأفضل الأنام وعلى آله وأصحابه وتابعيهم إلى يوم النشور والقيام وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أكي أن يلقومي ọ̀wọ́n sí orí ètò yín ètò wa hadio nabi ìmọ̀nà anábùwà muhammad sallallahu alayhi wa sallam léyìí tá a ti ń gbẹ̀ngbẹ̀ rẹ̀ tá a ti ń retí ní àtàárọ̀ léyìí tí ilé kẹwàá tí a mọ̀ sí mahad umar bin khattab tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ ní eh, abẹ́ àṣìyà fadilatu sheikh almudir abu musab ibrahim ibn saleh aganija kọlọ́mọba kí wọ́n ṣàjẹ́ kí arí wọn pẹ́ àwọn náà ni wọ́n ń gbìyànjú fún wa láàárọ̀ lọ́sàn-án lóru nípa pé bó ni ìdọ̀gbàsíwájú yóò ṣe bá ẹ̀sìn wa bó ni a ṣe gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba yé bó la ṣe bá ọlọ́run ọba pàdé tí inú ọlọ́run ọba yóò sì dùn sí wa tọ́lọ́run ọba ó sì gbà wá lẹ́rú abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kọ́ lọ́wọ́ bá kí ọmọ ṣàjẹ́ kí a rí wọn pẹ́ ẹ̀dá kan jẹ́ àwa nǹkan fìdílé ká tún tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ ká gbọ́ wọn lórí àkọlé tuntun tí wọ́n fi bá wa ṣe àlàyé ọ̀rọ̀ lórí èyí tí wọ́n ti ń bá wa sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ nípa ìpìlẹ̀ ìgbàgbọ́ náà ni àmọ́ ní ẹ̀ka ìnígbàgbọ́ sí àwọn màláìka òun ni wọ́n ṣe àlàyé fún wa lé lórí ní àárọ̀ tẹ́ni ìnígbàgbọ́ sáwọn màláìkà olọ̀rọ̀ fẹ́ dá lé lórí ní ẹ̀dá kan jẹ́ kí atẹ́tíkà gbọ́ wọn bísmìlá. alhamdulilahi wasalaatu wasalaamu ala ashrafil mursalin muhammad bin abdullah wa ala alihi wa sahabihi wa alena ajmahin ọ̀pẹ́ni fún ọlọ́run ọba ọba tí ó tún kádàrà pé a máa bẹ láyé di dédé àkókò yìí kọ́lọ́wọ́n ọba kọ́másà gba ọ̀pẹ́ wa. lórí abẹ́ ọ̀rọ̀ nípa usul iman òun náà sì ni a sì wà òun náà ni a wà lérí ẹ̀ ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú ìpìlẹ̀ gbàgbọ́ àwa mùsùlùmí òun náà ni à ń sọ yìí ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì yìí òun náà lọ dá alìmánu bílí gangan àkọ́kọ́ ni pé ìgbàgbọ́ sọ̀rọ̀ mọ̀láíkà yìí ní tó ṣe pàtàkì ni o ní tó ṣe pàtàkì torí pé àìmọye àwọn èèyàn náà ti sọnù látara ọ̀rọ̀ nípa mọ̀láíkà yìí ara àwọn tí wọ́n pè wọ́n ní àwọn obìnrin ọlọ́wọ́n ọba àlá ara àwọn tí wọ́n pè wọ́n bẹ́ẹ̀ ara àwọn tí wọ́n pé wọ́n fi wọ́n wé nǹkan míì torí ẹ̀ dì í ni pé gbogbo wa adé láti mọ àwọn òwò ni wọ́n pè ní àwọn àfáà máa ń sàlàyé fún wa wọ́n láwọn mẹ̀láìkà yìí alamu gaibiyun makhalokun àgbáńlá ayé kan náà làwọn náà tó ṣe pé àgbáńlá ayé tí àwa ò lè ro àlè fojú rí àlè fojú rí makhalokun ẹ̀dọ́ ọlọ́run làwọn náà abiduna lillahi ta'ala àwọn mẹ̀láìkà yìí gbogbo wọn pátápátá ni wọ́n ń sin ọlọ́run ọba wàlẹ́ ìsàlàhùn min khasọ́ wàlẹ́ olóhìyà ṣẹ́yìn nínú gbogbo àwọn ẹ̀ṣà ọlọ́wọ́n ọba ẹ̀ṣà pọ́lọ́wọ́n ọba nìkan ló tó jọ́sìn fún ẹ̀ṣà pọ́lọ́wọ́n ọba nìkan lọ́ba tó láyé tí ń darí ayé tí ń kọ̀ǹtúrò rẹ̀ gbogbo àwọn ẹ̀ṣà yìí kò sí fáwọn mọ̀láìkà bó ṣe lè kọ́ ma kò sí fáwọn mọ̀láìkà tọ́ kọ́lákọ̀húnmùlọ́hù tààlàmì nùr nínú gbàgbọ́ tá a gbọ́dọ̀ ní sí wọn òun ni pé ká pọ́lọ́wọ́n ọba aláṣubọ̀hánà wọ̀tàhálà ọ̀dá wọn látara ìmọ́lẹ̀ nọ́mbà níbo lọ́lọ́run ti dá wọn màláíkà ìgbàgbọ́ wa gbọ́dọ̀ rinlẹ̀ bẹ́ẹ̀ pé àtàrà àmọ́lẹ̀ la ti dá wọn àwọn èèyàn sì ní ọlọ́run dá wa látara kíni ọ̀dá wa látara yèpẹ̀ àwọn àlejò níbo lọ́lọ́run dá wọn ọ̀dá wọn látara iná àwọn àgbàgbọ́ ni ẹni tó bá gbà péré pé màláíkà wo ni àtàrà tẹ́gùn lọ́lọ́run bá ti gba tó bá fi lè gbà kó àtàrà tẹ́gùn lọ́lọ́run fi dá màláíkà irú ẹni yìí ti takọ kùránì ó ti takọ ànábìwá muhammad sallallahu alayhi wa sallam tó bá kó lérí yẹn tí wọ́n sì ṣàlàyé fún un tó yé tó bá kú sórí ẹ̀ èyí tó dájú jù ni pé yóò wọ ọ́nà ọlọ́run ọba kọ́lọ́mọjà wọ̀nà jàmá. bákan náà a gbọ́dọ̀ pa àpò àwọn mọ̀láìkà yìí mọ̀nà ahùnmọ́lọ́hùn nkìyàdà tá a mẹ́lẹ̀ amòrè yìí ọlọ́run ọba jogún fún wọn pé àwọn ẹni ó fi ta wọn lọ́rẹ ni káwọn ó tẹríba fọlọ́run ọba ní gbogbo ọ̀nà àwọn ọ̀jọ́ àwọn èèyàn wọn ọ̀jọ́ àwọn èèyàn àwọn èèyàn làwọn sọ pé ọgọrọ wa láìsìn lọ́hùn laịgbafọ fọlọ́hùn láìgbọ́rọ̀ sọlọ́hùn ọba lẹ́nu àmọ́ gbogbo àmọ̀ láìka pátápátá báyìí gbogbo wọn ń tọ́lọ̀n bàbá ti ní kí wọ́n ṣe làwọn ṣe ọlọ́niláyà àsùnà lọ́hàmọ́ àmọ́rọ̀hùn ìtọ́lọ̀n bá pa wọn láṣẹ rẹ̀ wọn máa ṣe ni wọn yìí ṣe ọlọ́hùn ọba òye fún alẹ́ àtẹ̀ǹvéèdè yìí ó fún wọn lágbára láti lo àwọn àṣẹ tó ń bá pa àwọn àbíṣẹ́ tó bá gbé fún wọn àwọn tá à ń pè ní màláìka ni ọlọ́ọ̀bà aláà ń sọ fún wọn nísọ nípa wọn nínú alukurahani ọlọ́ọ̀ni wọ́mọ̀nì ìndaho àwọn tí wọ́n ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba láàyè stakbero ní àní ìbàdàtì àwọn màláìka yìí jẹ́ ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba àwọn ẹlẹ́ni tó ṣe pé wọ́n yé ṣe mọ́tòmọ́tò wọn yẹn ṣègbéraga lérí àtijọ́sìn fọlọ́wọn ọba subahana wàtàhálà wọlá yẹsta bákan náà tán bá ń sin ọlọ́wọn ọba ní kèé rẹ̀ wọ́n kèé sì so wọn. yusabbihuna layla wa nahara la yaftoron ọlọ́run àwọn mọ̀láyíkà gbogbo ìgbà làwọn máa ń sin ọlọ́wọn ọba ni wọ́n máa ń rántí ọlọ́run ni wọ́n máa ń ṣe àfọ̀mọ́fọ́lọ́wọn ọba àlá àwọn yẹn fìgbà kan já láti mọ̀ sí kẹ́ni láti mọ̀ sin ọlọ́wọn ọba táwọn èèyàn ò rí bẹ́ẹ̀ àwa ni ìrùn wákàtí márùn lọ́lọ́ ní akí lójúmọ́ ọgbẹ́ wákàtí márùn yìí náà ta bá sí gbogbo ẹ̀wà kọ àlèlò wákàtí kan táàfi kí gbogbo àsìkò táàfi ń kí àlèlò wákàtí kan táàfi ṣe kíni táàfi kí táàfi kí àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà twenty three hours yòókù náà kò tún tó wá lò àtúní fún wa ọlọ́run bá ní wákàtí kan tó fẹ́ gbà lọ́wọ́ wa lójúmọ́ òun náà ni àwọn mọ̀láyìkà yìí ni tọ́lọ́mbà pa wọ́n láṣẹ gbogbo ní kí nínú àwọn àgbọ̀ ìta tó gbọ́dọ̀ ní sí wọn tá a sì gbọ́dọ̀ jó rinlẹ̀ sínú ọkàn wa bẹ́ẹ̀ gbogbo tá à ń sọ yìí ìgbàgbọ́ ni o àdé ọkàn ni tí ọ̀gbọ́dọ̀ yẹ kó lọ́kàn wa tó ṣe pé tẹ́lómi bá tún mú nǹkan míì wá tó bá wá mú bá wa yàtọ̀ sí tá à ń sọ yìí kágbà pé nǹkan burúkú ló mú wa tá a fi kú tí mùsùlùmí bá ti bẹ̀rẹ̀ ayé rẹ̀ báyìí tí ó fi kú gbogbo tá à ń sọ pa màláìkà àti ọlọ́run báyìí gbogbo ẹ̀rọ nínú àwọn ẹni tá a gbọ́dọ̀ nígbàgbọ́ sí lára àwọn mọ̀láìkà yìí òun náà ní bí ká gbàgbé kí àwọn mọ̀láìkà yìí wọ́n mú adadun kẹfìrù òǹkà tó pọ̀ ni wọ́n ó ti láàyò hùsíhìm ìlọ́lọ́ kò sẹ́ni tó lè so nǹkan wọn ọlọ́run nìkan lọ́mọ iye wọn bí wọ́n ṣe pọ̀ tó nítorí pé ń bẹ nínú ọ̀rọ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú àdéṣe wa afáwa anas Ah, wọ́n wá fi bẹ́ẹ̀tù lè màmúrù wọ́n fi hàn anábìwá muhammad sọ́mọ̀n jọ́nà lọ́hùn anábì ní òun rí jọ́nà lọ́hùn àwọn mọ̀láìkọ̀ ọlọ́hùn ọba tó ṣe pé yóò sọ lè fẹ́ tí wọ́n ń kírun nínú bẹ́ẹ̀tù lè màmúrù yìí gbogbo àwọn mọ̀láìkà tí wọ́n ń kírun bẹ̀ yìí kó là yá omi ojoojúmọ́ ni àwọn tí wọ́n ń kírun bẹ̀ sàbọ̀n alfa malakani àwọn tí ò dín ní sẹ́fúntì mọ̀láìkà ní máa ń sin lọ́hùn ọba nínú bẹ́ẹ̀tù lè yìí seventy tó bá wá sin lọ́wọ́n bá nù rẹ̀ tí wọ́n bá ti jáde tí bá ti sin lọ́wọ́n bá lójúmọ́ wọn ò tún ní padà seventy thousand wáyé wọn ò tún ní padà síbẹ̀ seventy thousand màláìka tó bá sin lọ́wọ́n bá nínú nínú ilé yẹn lójúmọ́ wọn ò tún ní padà síbẹ̀ tálẹ̀ kí á mọ̀ fìdé ma bí wọ́n sì mọ̀ wá sin eléyìí jẹ́ ká mọ̀ pa màláìka yìí wọ́n pọ̀ gan-an wọn ò ló ń kà eléyìí ni àlàyé nípa àwọn wo là ń pè ní màláìka tọ́ gbogbo ẹni tó bá wá nígbàgbọ́ sí pé màláìka ń bẹ yóò láwọn nǹkan mẹ́rin kan tí ó tún nígbàgbọ́ sí i táàfin mà pé ọ nígbàgbọ́ nu màláìkà àwọn nǹkan tá à ń sọ yìí jẹ́ àwọn mùsùlùmí jáde mọ́lẹ̀ dáadáa o tígbàgbọ́ wa tí ọ̀bá yìí kóró lábẹ́ tá à ń sọ yìí ìjẹ́ mùsùlùmí wa kò tí ì lálmi o torí pa àti sọ fún wa pé ọlọ́run ní pé ilé ìsàlẹ̀ bí rọ àǹtò wà lò òjò àkúnkè bá lálẹ́ mashirik walmagrib ọlọ́run ní kèé ṣe dáadáa lójú méjèèjì kèé ṣe dáadáa tó nítumọ̀ ní kálá ń kírun à ń gbáwẹ̀ à ń yọ sàká kì í ṣe dandan tó ní ìtumọ̀ níta lè pè ní dáadáa òun náà lẹni tó nígbàgbọ́ gbogbo àwọn nǹkan tí ń jẹ́ ẹ̀ka ìgbàgbọ́ tọ́ àwọn nǹkan wa ni mẹ́rin tá a nílò láti wò dáadáa sàmàláìkà yìí àkọ́kọ́ ni pé nínú nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yẹn ni pé àlè ìmánu bí òjò a gbọ́dọ̀ nígbàgbọ́ pé àwọn màláìkà yìí ń bẹ̀ wọ́n a gbà kí wọ́n ń bẹ bákan náà ni alìmánu bí man na ismahu minu bismihi àwọn tọ́lọ́wọ́n bá ti jẹ́ àmọ́ orúkọ wọn nínú àwọn yìí a gbọ́dọ̀ mọ̀ pé orúkọ wọn náà nù ká sì mọ̀ pẹ̀lú orúkọ wọn gẹ́gẹ́ bí jibril ọlọ́run dárúkọ rẹ̀ fún wa nínú alukur'an bí mikael ọlọ́run bá dárúkọ rẹ̀ fún wa àwọn yìí nìsín tá a ti mọ̀ wọ́n tá a ti mọ̀ wọ́n yìí tá a mọ orúkọ wọn a gbọ́dọ̀ a sì gbọ́dọ̀ tún gbàgbọ́ sáwọn míì tí wọn ò lórúkọ nù wọn kákan mọ̀ pítọ̀ àmàlẹ́gà kan bẹ o wọn pọ̀ dáadáa àmọ́ àṣekínni àmórúkọ wọn torí ẹ̀ látàrí eléyìí ká lè lọ mọ̀ pé a kì í fún mọ̀láìkà lórúkọ àforúkọ tọ́lọ́wọ́n ọba àláàbá fún un àìsí yìí lọ wórúkọ jáde ní túláàsì ọ̀hún làwọn mọ̀láìkà tí wọ́n di àláràṣẹ ọlọ́wọ́n ọba tí wọ́n di mú orúkọ wọn lélẹ́yìí yìí tẹ́ ẹ̀ máa fi ń sàdúrà yìí tẹ́ òun ni wá sí pé ẹ̀mọ́ sí ń yọjú mọ́ àmọ́jọ́ tàdó àtún ní kútúbà tọ̀ ẹ wà lẹ́yìn ká kútúbà yà sí ẹ máa dárúkọ àwọn mọ̀láìkà wọn tí wọ́n ń se kíni àwọn mọ̀láìkà tí wọ́n mọ̀ lára sí lọ́wọ́ ẹ máa dárúkọ wọn ọlọ́run ọbọ̀ dárúkọ wọn fún wa o àwa náà gbọ́dọ̀ dárúkọ èyí tí ọlọ́run bá sọrúkọ rẹ̀ fún wa á mọ̀ èyí tí ọlọ́run bá sọrúkọ rẹ̀ fún wa á kàn nígbàgbọ́ sí wọn lódìdí bẹ́ẹ̀ eléyìí jẹ́ pàtàkì nínú àwọn ìgbàgbọ́ tó yẹ ká ní sí wọn ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ìgbàgbọ́ tó yẹ ká ní sáwọn mọ̀láìkà yìí òun ni pé a nígbàgbọ́ sí wọn bímọ alimunami nsefa àti nta bá ní nta bá mọ̀ nínú àwọn ìròyìn wọn agbọ̀dọ̀ nígbàgbọ́ sí bẹ́ẹ̀ bí tó mọ̀lẹ́kà báyìí ìròyìn báyìí ní ń bẹ̀ fún bọ́lọ́run bá ṣe dáa ní bó ṣe rí ni agbọ̀dọ̀ gbàgbé bó ṣe rí náà nù bí mọ̀lẹ́kà jìbìrìl ọlọ́run ọba jẹ́ ká mọ ìròyìn rẹ̀ ìròyìn tọ́lọ́run fi ìròyìn rẹ̀ yẹn náà àwa náà gbọ́dọ̀ nígbàgbọ́ ni bí sallallahu alayhi wa sallam fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ pé nígbà fún wa pé òun rí aláṣìfàtìhí alẹ́tì kólẹ̀kọ̀ àléyà lérí ìròyìn tọ́lọ́wọ́n bá dá a sí gangan tó fi dá a láti lẹ̀ ìròyìn yẹn gangan lòun àwọn anabi àwọn anabi àwọn anabi fèrè ìtọ́lọ́wọ́n bá aláàjúwe fún anu kùránì pé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó rí màláìka jìbìrì ló báyìí ó ti yé bàtà anabi wa ń sọ̀rọ̀ yín rẹ̀ ó ní wàláwo sí tòmíhà janah jonah ó ní màláìka jìbìrì lò yìí ó ní tí ò dín ní ọgọ́rùn-ún márùn-ún ìyẹ́ ó ti yé tó bá jẹ́ pé tó bá na gbogbo àwọn ọgọ́rùn-ún márùn-ún ìyá yìí sádàl òfùkọ̀ àwọn ìyá yẹn ṣe kẹ́ni yóò bo gbogbo ọ̀rọ̀ pápá ọgọ́rùn-ún mẹ́fà ọgọ́rùn-ún mẹ́fà ìyẹ lónìí tó bá ti wá na gbogbo àwọn ọgọ́rùn mẹ́fà ìyẹ yìí gbogbo ó ṣe kẹ́ni wọ́n bo gbogbo ọ̀rọ̀ pápá sámánì tọ̀ ìròyìn tọ́lọ́wọ́n bá aláà fún wa ń pa rẹ̀ ni àwọn náà sì gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ ni fún àwọn mọ̀láìkà mọ̀láìkà bákan náà nínú gbàgbọ́ tá a gbọ́dọ̀ ní sí wọn ni pé àwọn mọ̀láìkà yìí ọ rọrùn fún wọn kí wọ́n chẹ́ǹjì kó o ní ẹ̀dá wọn kí wọ́n lọ ẹ̀dá tọ́lọ́run bá fẹ́ kí wọ́n dà lásìkò tán bá fẹ́ ṣiṣẹ́ ìyanu kan nígbà míì ni wọ́n lè wá níwà ẹ̀dá ọmọnìyàn tí wọ́n fi wá báwo èèyàn tí wọ́n sì wá jíṣẹ́ fún wa ẹlòmí ọ̀rẹ́ ẹlòmí tí ó sọ̀rọ̀ fún gbàmí tí ó bọ̀ sọ̀rọ̀ gbàmí gẹ́sà lè jẹun ó lè jẹ́ mọ̀láìkà o àmọ́ kò lè sàdédé sẹlẹ̀ síyàn tẹ́ bá dẹ̀ rí kí mọ̀láìkà bá pẹ́ nìkan láti tọ́ bá wá báyàn ní kò ní pọ́ láṣẹ nǹkan tó ṣe pé yóò tako sẹ̀rí àtànábì àbí yóò tako ìlànà ọlọ́run ọba àlá torí ẹ̀ torí pé bá a ti sọ́yìn ní sàwọn kan tó ń gbàgbẹ́ wọlé wọ́n tún mọ́ ní ọlọ́run náà màláìkà sí mi nì màláìkà kan wá bá mi lánàá tó bá ti wá bọ̀ ni a jẹ́ pé dáadáa ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ náà lókè ni ni ọmọ sọ fún ọ ó ọ̀sì tó wá nímọ̀ kí màláìkà lọ wá bọ̀ torí pé ìwé sá ànábì ọlọ́run ànábì ọlọ́run ni ọmọ kí màláìkà lọ wá bá wọn ìwọ ò lè mọ ìyẹn lásán náà ni wò ó pè torí ìdílé àwọn mọ̀lẹ́kà máa gbé àwọ̀ ọmọnìyàn wọ̀ ní ìgbà míì tí wọ́n sì máa fi gíṣẹ́ ọlọ́run ọba bírò èyí tó ṣẹlẹ̀ sí mariam aleyhasalatu wasalam nígbà tí ó fẹ́ bímọ tọ́lọ́run ọba aláǹ sọ fún aná alukur'ani pé fatamasalahu basharan sawiya mọ̀lẹ́kà jìbìrìlì lọ́ba ó wá hàn sí gẹ́gẹ́ bí èèyàn àfa tó dó déédéé ló fi hàn sí mariam ní ọjọ́ náà lọ́hùn torí ẹ̀ ilé ìjẹ́kọ́ yé wa pé àwọn mọ̀lẹ́kà ọlọ́run ọba nìyí wọ́n máa gbé àwọ̀ ọmọnìyàn wọ̀ nígbà míì àdìs tó gbajúmọ̀ yìí náà sọ fún wa àdìs anábìwá muhammad àdìs jibril nígbà tí jibril wa kọ́ wa nípa ẹ̀sìn wa tó béèrè nípa lọ́dọ̀ anábì nípa islam nípa ìgbàgbọ́ àti nípa dáadáa àdìs yẹn náà ni mọ̀láìkà jibril ń jọ́nà lọ́hùn gẹ́gẹ́ bí ẹni tó gba àdìs yìí wá ti sọ ó ti yé umar ọmọ khatab ó ní ọwọ́ àwọn ṣẹ̀dídó bayadis yẹn àfíà ó wá lẹ́ni tó ti pé aṣọ rẹ̀ funfun gan-an ó ti yé ṣẹ̀dídù sawadi ṣáàrì ọwá lẹ́ni tí irun rẹ̀ ṣe kí ni tó dúdú gan ó ní ọwá wa jòkóta nàbí wa muhammad ó wá fi erukun rẹ̀ kàtà nàbí báyìí ó sì gbé ọwọ́ rẹ̀ lérí ìtàn ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó bẹ̀rẹ̀ sí ni wàá béèrè àwọn ìbéèrè lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam gbàtọ́ wa lọ tán ànábì wa sọ fún àwọn sọ̀hábà pé hádà jìbìrì ẹni tó wá lẹ́ẹ̀kan tó lọ yẹn jìbìrì nìyẹn o àtàkùn yóò alẹ́mukùn dínàkùn ọwọ́ abayín láti kọ yín ní ẹ̀sìn yín ni ẹ̀rí pé gbogbo àwọn sọ abọ́ ọmọ pé jìbìrì lò ní àwọn tí wọ́n lóore jù wá lọ ọmọ pé jìbìrì lò ànábì nìkan lọ́mọ torí ẹ̀ tí mọ̀láìka bá wá bá ìwọ lónìí tó sọ kankan fún ọ o ò lè mọ̀ pé mọ̀láìka ni tó bá dẹ̀ sọ kankan fún ọ náà ni kò gbọdọ̀ tako kíni kò tako ẹ̀sìn ànábì wa muhammad sallallahu alayhi wa sallam. eléyìí jẹ́ ká mọ̀ pé àwọn mọ̀láìka yìí wọ́n máa ń gbé àwọ̀ oríṣiríṣi wọ̀ nínú àwọn ìgbàgbọ́ta agbọ́gọ́rọ̀ ní sí wọn الإيمان بما علمنا من أعمالهم التي يقومون بها بأمر الله تعالى a tún nígbàgbọ́ sí wọn nípa àwọn ẹni tá a bá mọ wọn nínú wọn yẹn ni pé ń bẹ náà mọ̀láìkà yìí tọ́nà wọn bá láàyànṣẹ́ fún iṣẹ́ yìí ni kí wọ́n máa ṣe láti jọ́ta àti parẹ́ iṣẹ́ yìí ni bẹ fún wọn a sì tún mọ̀ pé iṣẹ́ fún gbogbo wọn náà ní pé kí wọ́n máa ṣe kọ́ máa yin ọlọ́wọ́n ọba kọ́ máa ṣàfọ̀mọ́ fọ́lọ́wọ́n ọba kọ́ máa sin ọlọ́wọ́n ọba lọ́sàn-án lóru wọn ò sì ní já níbẹ̀ ńgbà kan kò sì ní sú wọn kò ní sú wọn tí mi àti ẹ bá yan náfìlà tàràwì láàrin wákàtí kan wákàtí méjì wákàtí kan tiẹ̀ ti pẹ́jù yóò tún máa ní wàhálà àwọn màláìkà tí wọn ò rí bẹ́ẹ̀ tá a fi lo gbogbo ọjọ́ ayé tán wọn mọ̀ wà nílẹ̀ tí wọ́n sin lọ́wọ́n ọba náà ni tí wọ́n mọ̀ sin lọ́wọ́n ọba náà ni tí wọ́n mọ̀ yin ọlọ́wọ́n ọba náà ni wọn ò ní fi bẹ̀ka kó ń bẹ́ẹ̀ yóò tọ́lọ́ ti dáhùn bó ṣe dáhùn nìyẹn tọ́ torí ẹ̀ àwọn mọ̀lẹ́kà yìí náà wá ní tí wọ́n ń bẹ nínú wọn tó láwọn apá kan ẹsẹ̀ míì tó tún spẹ́ṣà tọ́lọ́wọ́n bá aláàgbé fún wọn gbogbo eléyìí náà la gbọ́dọ̀ nígbàgbọ́ sí bí mọ̀lẹ́kà jibril ó ti yé tí a morúkọ rẹ̀ tọ́lọ́wọ́n bá ń pè ní eh, jibril amin iṣẹ́ tọ́lọ́wọ́n bá máa gbé fóun náà ni pé kọ́ máa mú wáàyí kọ́ máa lọ mú bá àwọn ànábì ọlọ́wọ́n ọba a gbọ́dọ̀ má pé iṣẹ́ tiẹ̀ nù yàtọ̀ sí pé ń máa ṣàfọ̀mọ́ fọlọ́wọ́n ọba gbogbo gbà bẹ́ẹ̀ náà ni mikael a gbọ́dọ̀ mọ̀ pé òun lọ́lọ́wọ́n ọba ló fi ṣe kí ni ló ló ló àlùmọ́ akálù bèlmọ́tọ̀rọ̀ òun lọ́lọ́run ní kọ́ mọ́ mójútó rírọ òjò iṣẹ́ tọ́lọ́run bá gbé fún un òun náà ni ọmọ mójútó bí nǹkan ṣe ń wù bí ṣe ń jáde bí àwọn irúgbìn ṣe ń jáde òun lọ́lọ́run bá gbé fún un nínú àwọn mọ̀láìkà míì tí wọ́n tún ní iṣẹ́ ìsọ̀rọ̀fíìl òun náà ni èyí tá a ní tá a fi tì pé kọ́ fọn fèrè sínú òwo nígbà tálíkì àmọ́ ọba dé òun náà ní gbé fún special náà màláìkà tí wọ́n tún ní iṣẹ́ yàtọ̀ sí pé wọ́n kàn yin ọlọ́wọ́n ọba wọ́n ń ṣàfọ̀mọ́ fọ́lọ́wọ́n ọba irú wọn náà ní kíni mọ́lákùlì mọ́ọ̀t màláìkà kó òun lẹni tá a ní kọ́ mọ́ gba ìmí àwọn èèyàn nígbà tó bá fẹ́ kú iṣẹ́ tá a gbé fóun náà nù. káwá gbọ́ yí dáadáa pé màláìkà kú ni àdéhìsí pé o kò pé lásàrá ìlò màláìkà kú ni ọlọ́wọ́n ẹ ti fún un lórúkọ tí ọ̀yẹ́ kẹ́ ẹ fún un á dẹ̀ ti sọ fún wa pé nínú gbàgbọ́ ni pé èyí tá a bá mọ orúkọ wọn nínú wọn ká mọ orúkọ wọn mọ̀ wọn lára gbàgbọ́ ni èyí tá a bá mọ orúkọ wọn a gbọ́dọ̀ pé lórúkọ mi èyí tá a bá sì mọ orúkọ ra a gbọ́dọ̀ yorúkọ fún látọwọ́ ara wa tó dẹ́ káwọn mẹ̀láyíkà yìí wọ́n yé sàwa o ẹ rí i pé ànábì gan fúnra rẹ̀ sọ̀rọ̀ láàlú àṣàdédé fún un lórúkọ àfi tó bá fúnra rẹ̀ ó ti yé èyí tó bá fúnra rẹ̀ bákan náà àwa ara wa náà ni àṣàdédé lọ́lọ́run fi sọ fún wa pé bísà ismul fosoko bá dàl imán sí orúkọ burúkú tẹ̀ ń pera yín lẹ́yìn gbàgbọ́ orúkọ téèyàn bá fẹ́ kún ó pè yàn wọn ò lè fi pè é torí pé torí èdè yìí ni pé mọ́lákùlì mọ́tò ní ń bẹ o kò sí àzàrà ayélu nínú òfin ẹ̀sìn ọlọ́run ọba nínú àwọn mọ̀láìkà tá a tún morúkọ wọn òun náà ni malik mọ̀láìkà tí ń jẹ́ malik alimọ́lẹ̀kù alimuwakalubinad mọ̀láìkà tọ́lọ́run ọba tó ní kọ́ máa mójútó iná orúkọ tiẹ̀ nìyẹn wọ́n bẹ náà màláìkà yìí náà tá a tún ní kí wọ́n ṣe kí ni kí wọ́n mójútó àwọn nǹkan oríṣiríṣi bí àwọn màláìkà tí wọ́n mójútó ẹnìkọ̀ọ̀kan gbà tá a wà nínú ìyá wa èyí tí wọ́n ti lọ ní pé tẹ́nìkọ̀ọ̀kan bá ti pé oṣù mẹ́rin nínú ìyá rẹ̀ wọ́n lọ́run ran màláìkà kà sí pé kọ́ lọ lè bá kọ́ pa á láṣẹ nígbà pé kọ́kọ́ nípa àrísìkì rẹ̀ àsìkò tí ó lò láyé iṣẹ́ ọwọ́ rẹ̀ elóríire ní ọ̀jẹ́ ni àbólórí ibú àwọn màláìka kan náà lọ́lọ́run gbé yín fún tí wọ́n máa ṣe yẹn lájọ táyé ti bẹ̀rẹ̀ táyé òfin parẹ́ bí àwọn màláìka yóò ṣe kẹ́ni bí wọ́n ṣe máa ṣe eléyìí nù. nínú àwọn àǹtọ́ ẹ̀ka tó ní gbàgbọ́ sí lára àwọn màláìka yìí òun ni pé ká gbà pé àwọn màláìka kan náà ń bẹ tó ṣe pé kíni ọlọ́run ọba ó gbé wọn kalẹ̀ lẹ́ni tí wọ́n máa mójútó àwọn iṣẹ́ àwọ̀ ọmọ bàní ádámà tí wọ́n máa kọ iṣẹ́ tí ẹnì wa tá à ń ṣe gẹ́gẹ́ bí àwọn màláìka méjì ti ń bẹ lára ẹnì wa ti ń bẹ lọ́wọ́ ọ̀tún ti ń bẹ̀lẹ́ ọwọ́ òsì látàrí eléyìí náà ni a gbọ́ yípa àmàlà ìpapọ̀ jù wá lọ torí kẹta bá ní kàn màláìkà kan bẹ lọ́wọ́ ọ̀tún wa ìkan bẹ lọ́wọ́ òsì wa àjẹ́kẹ́ ẹnì kọ̀ọ̀kan wá ní màláìkà méjì méjì táwọn èèyàn bá wá jẹ́ one million lónìí àjẹ́ káwọn màláìkà máa jẹ́ two million yẹn àjẹ́ káwọn màláìkà yìí pọ̀ dáadáa ká tó wá ní pé kíni ní two million ni wọ́n kò túmọ̀ ká mọ̀ ká wọn o torí pé àwọn kan bẹ sí kíni ọlọ́wọ́n bá àlá tó ní kọ́ mójútó àwọn ibìkan tí ò sóyún ká wọn fún wa àwọn ẹ̀kan ni wọ́n sì ń máa lọ sí láwọn ọba ní bẹ́tùl mahmur tó ṣe pé kí ni seventy seventy thousand ni wọ́n ẹ̀wá òye tà ti ń báyé bọ̀ àwọn ọmọye tí ó parí tani tí ó wà rí ṣe kí ni tani tí ó sọ yòó nǹkan wọn kò sí ẹni tí ó sọ yòó wọn màláìkà yìí o bẹ́ẹ̀ náà nípa màláìkà kan náà tó ń bẹ tó ṣe pé kí ni ọlọ́run ní kí wọ́n máa mójútó àwọn èèyàn tí wọ́n bá wọnú sàárè àwọn màláìkà tí wa nínú sàárè nípa pé kílẹ̀sìn tani ànábì wa tani ọlọ́run àwọn náà ni munkar àti nakir amalaika kan náà ni eléyìí àtórí ìdí eléyìí jama mùsùlùmí àwọn nǹkan tí ó ṣe pàtàkì tó yẹ ká nígbàgbọ́ sí ni lára àwọn amalaika yìí tó jẹ́ pé dáadáa òun leléyìí fún wa agbọ́dọ̀ nígbàgbọ́ sí dandan léyìí fún wa agbọ́dọ̀ ní tá a bá ti nígbàgbọ́ sáwọn nǹkan yìí àjẹsígbé ní kíni jẹ́ mùsùlùmí wa kò yanjú lọ́dọ̀ ọlọ́wọ̀n ọba àlá kò yanjú lọ́dọ̀ ọlọ́wọ̀n ọba àlá torí ẹ̀kọ́ lọ́wọ́n ọba subhanahu wa ta'ala kọ́mọ́sá fi rọ̀ wá lọ́rùn tá a bá wá nígbàgbọ́ sáà màláìka yìí kí ni oore tá a fẹ́ rí látara rẹ̀ kí láǹfààní tó fẹ́ ṣe fún wa àkọ́kọ́ ni pé tá a bá nígbàgbọ́ sáà màláìka bó ṣe ká nígbàgbọ́ sí ìwòye alẹ́ ilmu bi azọmọtìláhi tàhálà wà kú wọ́tìhì wà sòlítọ́ọ̀nì a nímọ̀ nípa títóbi ọlọ́wọ́n ọba àti agbára ọlọ́wọ́n ọba tó ní ẹnì kọ̀ọ̀kan wa torí pé fa iná azọmọtàlẹ́mọ̀kọ́lọ́ọ̀kì mìíràn azọmọtàlẹ́kọ́lẹ́kì torí pé tí àwọn ẹ̀dá ọlọ́run bá bá tóbi bí wọ́n ṣe tóbi yìí tí wọ́n sì kàyà bí wọ́n ṣe kàyà yìí ajẹ́pọ̀ba tó ni wọ́n náà ṣe kí ni ọ̀káyà ajẹ́pọ̀ba tó ni wọ́n náà káyà ó sì gbàngbànú yẹn ni pé ọba tó ni wọ́n yìí náà ọba tó tóbi nínú ọlá rẹ̀ ni tábàlà àwọn mọ̀láìkà ni wọ́n ní oríṣiríṣi àwọn àràbá yìí wọ́n ní oríṣiríṣi àwọn nǹkan bá gbàtà ní mọ̀láìkà jìbìrìlù ó ní ìyẹ ọgọ́rùn-ún márùn-ún ọgọ́rùn-ún mẹ́fà ìyẹ ọgọ́rùn-ún mẹ́fà yìí tó tó bá jẹ́ pé mọ̀láìka jìbìrì ló bá káyà tó bá yà jẹ́ pọ́lọ́run bá tó káyà jù bẹ́ẹ̀ lọ lára àǹfààní táàrí látara àwọn mọ̀láìka àwọn mọ̀láìka tá a ní màá pa wọn ni. bákan náà lára àǹfààní tí ó tún ṣe fún wa òun ni pé ṣokòrò láàyè tá a àlà ìnà yàtìhí bíbà ní àdàmà a tún lè dúpẹ́ fọlọ́run bá subhanahu wa ta'ala pé ọlọ́run bá ní bani ádámà kọ́pọ̀ torí pé ọlọ́run bá ó fi àwọn mọ̀láìka tì wá kọ́ máa mójútó wa kọ́ máa kọ́sẹ́ rí wa kọ́ máa kọ́sẹ́ bú wa wọ́n sì máa ṣe àwọn nǹkan kan fún wa nínú nǹkan tí ó máa jẹ́ ǹjẹ́ tí ó jẹ́ kí ìgbésí ayé kọ́ fún wa nínú tí èso yóò tó nínú tí ìmọ̀ nípa mọ̀láyíkà tí ó tó so fún wa òun ni pé a yóò jẹ́ ká ṣe kẹ́ni mahabbatul mọ̀láyíkà alàmà kọ́ ọ̀mù bíhi mìíràn ìbàdàtìlá yóò jẹ́ ká ṣe kẹ́ni ká nífẹ̀ẹ́ àwọn mọ̀láyíkà yìí lérí àwọn nǹkan tí wọ́n ṣe kẹ́ni tí wọ́n mójútó nínú ìjọsìn nínú ọlọ́run ọba eléyìí làwọn èso tí ó sọ fún wa tá a bá wá wò lónìí àwọn èèyàn kan ti bẹ tó ṣe pé wọ́n ti gún rí kúrò níbi ìnígbàgbọ́ sáwọn nǹkan tí a sọ nípa mọ̀láìkà yìí ara àwọn èèyàn kan lónìí tí wọ́n láwọn mọ̀láìkà yìí wọ́n ní wọn èé sábara wọ́n ní wọn èé sábara wọ́n ní wọn èé sábara yẹn ni pé wọn ò ní bọ́dì àwọn mọ̀láìkà ò ní bọ́dì lọ́dọ̀ wọn wọ́n láwọn mọ̀láìkà yìí kàdà gẹ́gẹ́ bíi wọ́n ní ìbáratùnà ànkò wàlúkàyèrè káàmìnà fílmù kàlùkọ́t wọ́n ní àwọn mọ̀láìkà yẹ́gàgàrà gẹ́gẹ́ bí agbára dáadáa kan tí ń bẹ lára àwọn ọmọnìyàn ni àbí lára àwọn ẹ̀dọ́ ọlọ́wọ́n ọba ni wọ́n ní wọn ìsabara ìyẹn ni pé wọn ò ní bọ́dì ó ti yé eléyìí wá ní ọ̀tako alukur'an kẹrin ọ̀tako sunna anabiwa muhammad sallallahu alayhi wa sallam ẹ̀jẹ̀ káwọn náà òbí tọ́lọ́mọba láti ń jẹ́ kó yé wa pé àwọn mọ̀láìkà yìí àbàrà ni wọ́n nínú alukur'an alkarim sóràtò fatir ayà alákọ̀ọ́kọ́ ọlọ́run bá aláà ni pé alihamdulilahi fatir sama wàtí wal ard ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba tó dá sama tó sì dá ẹlẹ̀ já ilóli malahika rosulan ọba tó sì àwọn malahika yìí tó sì wọn lójúṣẹ́ wúlé ajínní hatin matina wàtúláyà tàwọ̀rọ̀bá àwọn malahika yìí gbàtọ́ ọlọ́run sì wọn lójúṣẹ́ yìí ọwọ́ ń bẹ nínú wọn àwọn mọ̀láìkà yìí wá ní bó ti sin wọ́n lójú sẹ́yìn wọ́n ní àwọn ìyẹ́ oríṣiríṣi ó ti yé ńbẹ́ náà wọn bọ́lọ̀ wọn bá ṣe ṣe wọ́n yìí wọ́n jẹ́ méjì méjì ńbẹ́ nu wọn mẹ́ta mẹ́ta ńbẹ́ nu wọn mẹ́rin mẹ́rin ọlọ́run bá aláṣẹ àlàyé fún wọn nínú alukọ̀rọ̀hánì eléyìí jẹ́ pé bí èèyàn bá máa níyẹn ni ìtumọ̀ rẹ̀ ni pé èèyàn ní bọ́dì ni ẹni tí ó bá ẹni tí ó bá máa níyẹn ni ẹni tó bá níyẹn ni ó ní bọ́dì nìyẹn so tó bá ti jásí pé ní abawa eh, gbà pé eh, ìyẹn yẹn kàn wà lásán náà ni ajẹ́pọ̀ òfurufú ni ìyẹn wà fún ajẹ́pẹ́ níta sọ yìí ọ̀tà ko kùràhánì ọjà tó fún wa ní ẹ̀rí kan sí tí ó ká pé yìí abàrà ni ọlọ́run bá a la ọlọ́run fi ọlọ́run ní tọ́ rí i ni nígbà táwọn mọ̀láìkà wa tẹ́wọ́ wọn ó ti yé láti gba ẹ̀mí wọn jáde àkèrèjù àǹfùsàkùn táwọn mọ̀láìkà wọn ń sọ fún wọn pé ẹyọ ẹ̀mí ara yín jáde ẹyọ jáde tọ̀ táwọn mọ̀láìkà ìbá sabara ni bóun ni wọ́n ṣe tẹ́wọ́ wọn láti fẹ́ fi gba ẹ̀mí wọn àbára ni wọn eléyìí ń bẹnu sọ́tọ̀ láàrin ham fast ninety three torí ìdí eléyìí gbogbo ẹni tó bá nígbàgbọ́ káwọn mọ̀láìkà wọn è ṣe àbára ìgbàgbọ́ ìgbàgbọ́ burúkú ni tó sì tako ìgbàgbọ́ èyí tí ọlọ́wọ̀n bá àtànẹ́bì tí ó gbé fáwọn mùsùlùmí torí ìdílé ìjọba eléyìí ni àwọn ìgbàgbọ́ tá a gbọ́dọ̀ ní sáwọn màláìka tá a sì bẹ́ kí gbogbo wa lọ́kùnrin wa àti lóbìnrin wa ká dè mú dáadáa kọ́lọ́mùbá subahana wa ta'ala kọ́mọ́sá àjẹ́ ká nígbàgbọ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ subahana kalahuma wa bihamdik ashadu allah ila ila anta asafika tubuli. arúgbó fún allah subhanahu wa ta'ala kí àwọn sheikh wa mudiru wa kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kó mọ́ṣá bá dúpẹ́ fún yín ẹ̀ eh, ẹ̀ rí i ti alánúlẹ̀ pé ah tọrọ ìnígbàgbọ́ nínú rẹ̀ náà ló tún wá lágbára tó báyìí kọ́lọ́mù bá subhana wa ta'ala kó má ṣe bá sanyẹ́ lẹ́sẹ̀ dáadáa tó jọmọ́ mùsùlùmí ogun tá a gbọ́ yìí ń túmọ̀ sí wípé iṣẹ́ ń bẹ lọ́wọ́ wa púpọ̀ gan rí pé ìjẹ́ mùsùlùmí wa kò ní túmọ̀ mí ju wípé ká mọ tá à ń ṣe ká sì mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tọ́lọ́mù bá subhana wa ta'ala tó fẹ́ ká mọ̀ torí wípé kò sí bí yẹn ó ṣe rẹ́sìn yìí ṣe tí ó wà yà kan ẹni tó yà kan bóòlù ṣe fẹ́ dá gbogbo àwọn nǹkan yìí mọ̀ bóò ni o ṣe ní mọ kó sínú àwọn aburú tí ó yẹ kí mùsùlùmí kó sí pẹ̀lú àwọn nǹkan yìí ẹ̀rí pé wàláyé ibi tá a ti lè ṣoríire àwọn tí wọ́n mọ̀ ṣàlàyé àwọn nǹkan ìfọ àwọn náà ní ká súnmọ́ àwọn afa súnà àwọn ni wọ́n mọ̀ sí gbogbo àwọn nǹkan yìí láwẹ́láwẹ́ wọ́n mọ̀ sí fún wa tí wọ́n sì mọ̀ ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run ọba fún wa ọ̀rọ̀ nípa àwọn mọ̀láyíkà náà ni tí a ti gbọ́ yìí ẹ má jẹ́ wọn lára àwọn fún wa ló kọ̀ọ̀kan nìkíní kan ẹ fi ṣàdúrà kan wá nìkíní kan yá ìlú ìrọ́ ni àánú òun mọ̀láyíkà ó kọ̀ ni wọ́n kàn ń dàrú mọ́ yín lójú ni orúkọ àlùjànnú àbí kí wọ́n má pè lórúkọ àlùjẹ̀nu kan ní ó kọrọ̀ wá níyà kò sí nǹkan tí ń jẹ́ nù sẹ̀ríà islam ẹ dákun torí tọ́lọ́ ìjọba mùsùlùmí ẹjẹ́ àmọ́ tí à ń ṣe nípa àlámàlì ẹ̀sìn wa abẹ́lọ́mọba subhanahu wa ta'ala ẹnu ìta gbọ́ yìí ọlọ́mọ ṣàjẹ́ kó ṣe wá láǹfààní ẹjá pè sórí ẹ̀rọ ọba ní sọ̀rọ̀ fàdílà tó sheikh láti béèrè ìbéèrè ẹ̀ àmọ̀ pé ìbéèrè ó pọ̀ lórí àwọn mọ̀láìkà púpọ̀ léni zero eight zero three two four eight zero six one five zero eight zero three two four eight zero six one five bákan náà abẹ́lẹ́ ọ̀nba fún àwọn tí wọ́n ran ètò yìí lọ́wọ́ ọlọ́mọba kò mọ̀ ṣàbà ara àwọn náà lọ́wọ́ ọlọ́mọ ṣàbà kún wọn lọ́wọ́ láyé àtàlùkìyàmà ọlọ́run níjẹ́ ọmọ nira ọlá títóbi rẹ̀ ọlá àhàwùlà ọlá kú wọ̀tá yín làbílà ẹjẹ́ àtúmọ̀ retí ètò yìí lákọ̀tún ní ọ̀la pẹ̀lú ògo ọlọ́mọba ibn zakaria ibn saad ọmọ adua fasalaamu alaykum wa